alhamdulillahi rabbil alamina alhamdulillahi rabbil alamina alhamdulillahi rabbil alamina alhamdulillahi rabbil alamina alhamdulillahi rabbil alamina alhamdulillahi rabbil alamina ah kò sí tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin olúwa ó ṣe a ò pó ò ṣe o olúwa ó ṣe àwa ò pó ò ṣe o èyí tó ṣe fún wa làwa ń sọ pẹ́ sí o èyí tó tún kù lẹ́yìn wá bá wa ṣe ọlọ́run ó ṣe o alhamdulilayi alhamdulilayi rabbil alamin alhamdulilayi alladhi yassara lana hadha siyam ramadan. الحمد لله الذي أرانا بداية الصيام ونهايته الحمد لله الذي جعلنا من المسلمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ọlọ́run ò ṣe àdúpẹ́ fọlọ́run ọba tó fọ̀nà ìsìláàmù mọ̀ wá ọba tó fọ̀nà eléyìí mọ̀ wá ọba tó ṣe wá lólóríire tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá lákírun tó ṣe wá ní àgbàwẹ̀ ọlọ́run o wọ́n ṣàgbà ọpẹ́ wa o ọlọ́run gba ẹ̀yìn wa gbogbo ìjírẹ́bẹ̀ wa síwájú ọlọ́run nínú rọ̀mọ̀dánà yìí ọlọ́run mọ́sàjọ́ ọjọ́ tìrẹ ọlọ́run yọjọ́ tìrẹ ọlọ́run o ọdún náà tá a wá ń palẹ̀ mọ́ a ṣe báyìí ọlọ́run ṣe lọ́dún ayọ̀ fún wa o ṣe lọ́dún dùnú fún wa ṣe lọ́dún oríire fún wa ṣe lọ́dún àgbéga fún wa ṣe lọ́dún eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò ètò yín Ramadan Kareem ètò alálùbáríkà tí ń wá sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé hmm. òní prógrámù tòní prógrámù ọpẹ́ ni ọpẹ́ la fẹ́ fi dúfọ́ lọ́hùn ọpẹ́ la fẹ́ fi dúfọ́ lọ́hùn orúkọ mi náà ni Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ṣùgbọ́n tí mo sọ ni pé ọpẹ́ la fẹ́ fi prógrámù tòní ìdúfọ́ lọ́hùn nítorí pé ọlọ́run náà ló ní ká bẹ̀rẹ̀ ètò tọdún yìí láyọ̀ àtàlàáfíà àmìjò náà la bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ọmọ ti pọ́gbọ̀n báyìí ó pé ọgbọ̀n báyìí o lójú ẹlẹ́mìí ọlọ́run mọ̀ ṣeun o adúpẹ́ lọ́dọ̀ wa ọlọ́run kọ́ wa ọlọ́run lọ́dọ̀ ọlọ́run tá a ti gbé ọpẹ́ náà ẹ jẹ́ kí n gbé ọpẹ́ yìí látọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n ṣúgbà mi lórí ètò tọdún yìí kí n kọ́kọ́ gbé lọ́dọ̀ gbogbo àwọn onígbọ̀wọ́ kí n gbé lọ́dọ̀ àwọn tán kẹ́bùn wá kí n gbé lọ́dọ̀ àwọn tí wọ́n ń wò mí màá wá parí ẹ̀ sọ́dọ̀ gbogbo àwọn tá a jọ wà ń di ètò tètò tọdún yìí fi bọ́ sí i bàbá wa alhaji wa professor ahmed bin salahuddin aláṣẹ àtòdarí iléeṣẹ́ standard insurance consultant limited ọlọ́mọjọ ọba jẹ́ fún bàbá náà láéláé bàbá yìí ti ń dúró tì wá bọ̀ <clears throat> láti year 2014 ni wọ́n ti wà pẹ̀lú wa ọdún kẹwàá rè tí bàbá yìí ti ń dúró tì wá ọlọ́mọ padà lẹ́yìn ẹ̀yìn náà Eh, global ọlọ́run níjọ́ bàjẹ́ láwọn ẹni ọlọ́run la ilaha illallah real estate nìyẹn wọ́n tún ń bá wọn talé talẹ̀ táwọn ilé tó jẹ̀ níhùn ọlọ́run dákun mọ́ ba iléeṣẹ́ náà jẹ́. adúgbò ọlọ́run yà wà alhaja Khadija sọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation ọlọ́run ní fi í sílẹ̀ àwọn òbí méjèèjì tẹ́lẹ̀ àmọ́ tọrọ fún àtàwọn tó tọ́ yín ọlọ́mọ sábà kẹ́ wọn bá gẹ̀ wọ́n. adúgbò ọlọ́run yà wà alhaja kúrẹ́tù kọ́lé tówó apàṣẹ àdínní ọwọ́ àdúrà ọlọ́mọsàbà dúpẹ́ fún yín o bá san ilẹ̀ rẹ o alhaja mansurat olúwatóyìn láti lọ abẹ́kúta dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọ bá san ilẹ̀ san rẹ àwọn òbí tẹ́lẹ̀ àmà tọrọ fún ọlọ́mọsàbà kẹwọn bá gẹ̀ wọ́n alhaja abdulwasi adúpẹ́ pọ̀ lọ́wọ́ tiyín náà aji wa khalifa wa ismail tk aderemi adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọ bá san ilẹ̀ rẹ garment business consulting limited tí wọ́n kàrí sí plot six dr lawale sokunle street ìṣẹ́rin north gra opic estate àwọn náà kẹ́bùn wá fún wa ọlọ́mọ́sàbà dúpẹ́ fún yín o ọlọ́mọba wà pẹ̀lú yín o aláàjì Abdulateef Ọ̀yáṣípẹ̀ àti ìyàwó wọn aláàjà Ọ̀yáṣípẹ̀ tó ní a máa sàdá fún bàbá tó bí àwọn aláàjì Salaudeen owó ní kókó Ọ̀yáṣípẹ̀ aláṣíkìrù láì ògùn tó yìnbó Ọ̀yáṣípẹ̀ aláàjà Sàmíyà tó Ọ̀yáṣípẹ̀ aláàjà Fatima ọlásàndé Hasan ọlọ́mọsàbà akẹ́wọn bá akẹ́wọn ẹ̀yin náà fúnra yín Ọlọ́run dákun wọn kàn jú báyìí jájọ ṣépẹ́ ọlọ́mọ sábà san yín lẹ́sàn-án rẹ o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wọn á dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo jẹ̀mọ́ ọwọ́ àdúrà dáwà foundation pátá mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọ sábà ń dúpẹ́ fún yín belated president wa ọmọ tí ọ̀fẹ́ rárò yìí alhaji wa muhammad babatunde babajide ọlọ́mọ sábà dúpẹ́ fún yín o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run láyé anigdọ́bù ọlọ́mọ bá pẹ̀lú yín first president wa brother wa ọlá asis ọlọ́mọ bá dúpẹ́ fún yín àti gbogbo àwọn èèyàn wa pátápátá nílé ọwọ́ àdúrà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà tí mo ti pè wá sórí ètò ń bí ti jọ ṣètò Ramadan Kareem mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o pàápàá yẹn sì ń dá wa lóhùn ọlọ́mọsàn bá dẹ́yìn náà lóhùn ọlọ́run ní fi í sílẹ̀ la haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim àfáà wa tẹ̀fútù ni àfáà wa nùfáwí ni àfáà wa àyùbá ni khalifa wa àyùbá ni àlífà wa aláàjì wa gàrú ni bàbá wa àlífà gàrú àti gbogbo ẹ̀yin àfáà ńláńláńláńlá tẹ̀ kọjá lórí ètò ń bí tá a ti jọ ṣètò yìí ọlọ́mọsà bá wa dúpẹ́ fún yín ọlọ́mọba dúpẹ́ fún yín ọlọ́mọba dúpẹ́ fún yín warafa náà ó máa ká náà aliyan àlékún àgbéga ọlọ́mọba ṣẹfẹ́ nìkọ̀ọ̀kan yìí o ọlọ́mọdé ẹ̀mọ́ nira mọ́jẹ́ ẹ̀mọ́ padà sí ibú ọ̀làlá hawla wala quwwata illa billahi ilà ẹ̀rí láàárọ̀ yìí náà ànísàláì má délu lọrin àsìnísàláì má wo eré orí ìtàgé wa àwọ̀ hmm, ẹ̀kọ́ Ramadan ta ní fún wa láàárọ̀ yìí náà Hmm, tó bá ṣeé ṣe kí n lálejò mi àtàlejò ọjọ́ wa tí n bá sì lálejò ẹ bẹ̀ mi náà pàdé lórí gbogbo àwọn ètò tí a ṣe analysis gbogbo àwọn níta àti sọ sẹ́yìn a sọ sọmárì ẹ̀ fún wa kọ́lọ̀ mọ́sá gbà fún wa ní bàdà ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn kadì ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ètò yín Ramadanu Kareem hmm, orúkọ ẹgbàdùn wáàsí bàbá wa lálùkùránì tí ẹ gbọ́ láti ìlú Ìlọrin báyìí tó ọlọ́mọ sì tọdún yìí láṣìmọ̀ fáwọn náà o wọ́n sì lágbọ́mọ fáwọn náà fáfáà náà ní tẹ́ ẹ bá fẹ́ pe bàbá ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one kí ọlọ́run mọ́sá ṣe nírọ̀rùn fún wa wọ́n là nẹ́bí lọ́dọ̀ ọ̀run. mo sọ ńgbà tí mò ń padà bọ̀ lẹ́ẹ̀kan wípé tí n bá padà dé ó lè ṣeé ṣe kémi àtàlejò ọjọ́ wọlé tàbí kémi nìkan wọlé but alhamdulilayi àlejò mi ti dé àlejò tó ń bọ̀ ní àwọn ni bàbá mọ̀mọ́ wa Dr. Ganiyat Yẹmisí adùnọlá salamu aleykum warahmatullahi rahmatulahi wa barakatu. warahmatullahi taala salam wa rahmatulahi ta'ala wa barakatu. a kú òǹgbẹ a kú àtìlọ àsìkò palẹ̀mọ́ ọdún ọlọ́run ọjọ́ fún wa dáadáa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. àyàwó àyín gẹ́gẹ́ bíi dókítà tẹ mójútó ọ̀rọ̀ ìlera ọmọnìyàn nítorí pé iṣẹ́ táwọn èèyàn láàyò nìyẹn báwo la ṣe tọ́jú àwọn ènìyàn báwo làwọn èèyàn ṣe wà lálàáfíà àti nídùnnú àwẹ̀ Ramadan tí wọ́n ń parí lọ báyìí gbọ́dọ̀ mọ̀ pé ẹ mọ̀ yìí pé àwẹ̀ Ramadan fúnra ẹ̀ ìwòsàn kan ni tọ́lá nǹkan fúnra ẹ̀ máa advise àwọn èèyàn pé tọ̀ pọ́rọ̀ bá ti fẹ́ sí báyìí fọ́ ọ ṣe fàwẹ̀ sí tó bá fàwẹ̀ sí láàrin space tó fi jẹun yẹn àlàáfíà báyìí máa dára rẹ̀ àwẹ̀ tí wàá ń lọ nísìn hmm. báwo láàṣì remain lálàáfíà kí ni nǹkan tá a fi tẹ́ fẹ́ ká ṣe ká mójútó lágọ̀ọ́ ara wa tá a fi máa tún rí àlàáfíà lò. Ah. alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlékè tí ó jẹ́ kó ṣeé ṣe fún wa láti bẹ̀rẹ̀ Ramadan náà ta tó wá ba dé ibi tó dé gbogbo ìtókù náà tá a fi gbà tán ọlọ́run ọba àlékiọlá kó kó má ṣàì spẹ́ ẹ̀mí wa ká ba lè gbogbo àǹfààní náà téèyàn máa wá rí nínú àsìkò Ramadan kọ́lọ́run ọba àlékiọlá kó yọ̀ǹda ẹ̀ fún wa ó jẹ́ ní ní kó gba gbogbo actions wa ní ìbádà lọ́wọ́ wa amínà yàrá fún hmm, ọ̀rọ̀ tẹ́ ẹ mẹ́nu báyìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì fún wa púpọ̀ torí tá a bá wo nǹkan tí ọlọ́run bá lékè ọlá tí ó ṣe fún wa láàárín oṣù kan ramadana yìí bilahi ó máa máa wà kó jẹ́ pé gbogbo ọjọ́ ní ká máa fi gbàwẹ̀ ni torí ẹ àwẹ̀ ramadan ó jẹ́ àsìkò kan tó yẹ pé ó máa fi ń restore restoration period ni ní gbogbo ọ̀nà pátápátá tá a máa fi ń pè ní health health ò kì í ṣe lórí just physical aspect lórí spiritual aspect wa ó ń ṣe àǹfààní ńlá fún wa lórí financial aspect wa ó ń ṣe àǹfààní ńlá ní Ramadan ló ń ṣe fún wa because gbogbo eh, mo rí eléyìí mo rà á mo rí tọ̀hún mo rà á mo ṣe yẹn àsìkò Ramadan ni wọ́n gan wàá ṣe jẹ́ so níyẹn gan owó èèyàn láti èèyàn lo opportunity láti fi save owó fún ara èèyàn ni when it comes to the physical aspects. Ramadan ó ń ṣe ìtọ́jú púpọ̀ fún wa nítorí wípé hmm, ẹlòmíì ìwà àbàjẹ́ ni fún gbogbo nǹkan tó bá rí báyìí ẹnu ni gbogbo tó bá rí báyìí ẹnu ni ọlọ́run má hmm. jà má jà jẹ́ ń tá pa wá fún ọ̀pọ̀ <laughs> hmm. nínú wa bó ṣe rí àsìkò Ramadan tí èèyàn lè fi oúnjẹ sí ẹnu yẹn ó ń help wa láti restore um, àwọn àwọn stored oúnjẹ tó ti wà nínú àgọ́ ara wa so the, the period is helping in replenishing tí n bá lè lo word yẹn ṣe é mọ̀ ẹni tó jẹ́ wípé ẹlòmíì aago mẹ́wàá ló ti lè tó dé láwa ṣẹ̀ṣẹ̀ gbé fùfú bíi mẹ́fà bíi mẹ́jọ lálóhùn kì í lòún jẹ láì jẹun tó bá dẹ̀ tún jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ náà látúnṣe kí ni atúfẹ̀gbẹ́lélẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo kí ni dẹ̀kẹ̀rẹ́ kò kò dáa Hmm. fún ara wa wọn kò sí ni bàbá ṣe lè gbàwẹ̀ tó ramadana tá a bá ṣìnú gan láago méje yẹn tá a bá ṣìnú tá a jẹun dáadáa tá a wá lọ kí tàràwì yìí tá a bá padà dé gan ọ̀pọ̀ gbalá àtún lè jẹ nǹkan mímọ́ akọ̀lẹ̀ ní bóyá ẹ̀pọ̀ ẹ̀kọ́ fún wa kakọ̀ mu ẹ̀kọ́ hmm. àbí gbà mí ní nǹkan mu omi lásán torí pé a mọ̀ pé iṣẹ́ tó wà fún wa ta fẹ́ ṣe ní hmm. òru so àti jẹun yẹn kò ní síbẹ̀ gbogbo pírọ̀dì ọlọ́run fi ń tún gbogbo àgọ́ ara wa ṣe ni nígbà tá a bá ti wá mọ gbogbo àǹfààní tó ń ṣe fún wa mo ti sọ títí financial aspect mo ti sọ títí physical aspect ẹ wo spiritual aspect tó ń ṣe fún wa because replenishing àsìkò yẹn ajílóru à ń connect pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá yàrá ó ní iṣẹ́ púpọ̀ tó ń ṣe because mental ability wa ó ń restore ẹ̀ fún wa àsìkò yẹn mọ̀ wípé ní nǹkan báyìí mi ò ní ṣe nǹkan báyìí mò ń ṣe so we are able to uh, organize ìgbésí ayé ara wa tó jẹ́ wípé gbogbo èmi ni à ń sọ̀rọ̀ bàjẹ́ ènìyàn à ń ṣe kíní kan hmm. kódà ò ní fẹ́ sọ ẹni tó fẹ́ wá bá ẹ jà gan ò ní bàjà torí wàá sọ pé ah mo wà nínú àwẹ̀ hmm. ẹni tó gbé nǹkan ìbínú ìbínú wá bá ẹ ìwọ fúnra rẹ ò ní ṣe kíni ò ní fẹ́ bínú because bóyá la mọ̀ wípé ó ní àwọn àwọn ó ní àwọn ọ̀nà tó jẹ́ pé àwọn emotions wa tó máa fi affect àwọn organs tọ́lọ̀ tó wà lára wa for example ìbínú ìbínú a máa ba liver wa jẹ́ ni. Hmm. ṣé wàá wo tábàdàn mọ iṣẹ́ tí liver ń ṣe nínú àgọ́ ara ya Allah ẹ wo gbogbo ìgbà báyìí la máa máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlékíọ́lá. so àsìkò àwẹ̀ yẹn ó wá láti detoxify wa not just wípé oúnjẹ tá à ń fi sẹ́nu nìkan but both spiritually um, um, mentally you know is really taking good care of us. tó tí Ramadan náà tó wá ń kásẹ̀ lọ báyìí ẹ̀yin èèyàn mi nílé hmm. ah, nǹkan tá a lè sọ fún yín náà kò ju wípé gbogbo ètò àṣẹ nínú Ramadan ẹ jẹ́ ká tó continue ẹ̀ lóòótọ́ kò lè easy fún wa wípé kásánpà tó fẹ́ máa gbàwẹ̀ ojoojúmọ́ nínú Ramadan àbí lẹ́yìn Ramadan pàṣẹ máa gbàwẹ̀ ojoojúmọ́ hmm. no kò lè easy bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣọ́ bá ṣe máa fi oúnjẹ sẹ́nu rasulillah sallallahu alayhi sallam nínú àwọn àdìtì rasulillah náà tá a bá àdìtì eh, kan wà tó rasulillah ní pé ká jẹ oúnjẹ àárọ̀ wa bíi ọba ó ní ká jẹ tọ̀sán náà bíi ọba ó ní ká wá jẹ títalẹ́ bíi bíi aláìní ẹni tí ò ní hmm. ó ní bẹ́ẹ̀ ni ká ṣe jẹ sókà bá lè mọ̀ wípé oúnjẹ alẹ́ yẹn kò ń ṣe nǹkan téèyàn ń jẹ heavily because digestive process wa tó bá máa fi di nǹkan bíi aago mẹ́wàá ó máa lọ sùn tó tá bá ń jẹ oúnjẹ àkìjù ó ń affect àgọ́ ara wa so ẹ wo in hmm. fact ah gbogbo ìgbà nínú ìmọ̀ràn pé mo jẹ́ mùsùlùmí ọlọ́run tó wá yọ̀ǹda ẹ̀ ah, sorry ìrọ̀sílẹ̀ sẹlẹ̀sẹlẹ̀ tó wá yọ̀ǹda ẹ̀ fún wa wípé tọ̀ ká máa gba awe, monday àti thursday tá bá tún ṣe yẹn náà ẹ tún hmm. wo àwọn àǹfààní tó máa wá so àwa tí a lè máa gbàwẹ̀ àwẹ̀ ojoojúmọ́ tí ọlọ́run náà dẹ̀ sọ pé ká máa gbàwẹ̀ ojoojúmọ́ ẹ jẹ́ ká gbìyànjú hmm. àwẹ̀ monday and thursday tá a bá lè máa déédéé ni hmm. ó tún wá ní àwọn àsìkò kan nínú gbogbo oṣù tó jẹ́ wípé ọjọ́ mẹ́ta tá máa ń pè ní white um, yes. fasting days tá bá tún lè máa gbà yẹn náà àwọn tàbá lè máa ṣe Mondays and Thursdays tó bá jẹ́ yẹn náà ni spiritually ó ń build wa physically mentally ó tún ní àwọn iṣẹ́ táwọn náà ń ṣe nínú àgọ́ ara wa tó yẹ pé lẹ́yìn Ramadan a lè invest time wa ká máa ká tún máa ṣe. Allahu Akbar kabira ah ah ajá wa Dr. Ganiya ẹ ṣeun ga pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe fún wa lórí ọ̀rọ̀ bá ti maintain àlàáfíà ara wa ẹ̀rí bí àwa ti ṣàlàyé fún wa pé àwẹ̀ Ramadan tọ́lọ̀ ní àgbà yìí kì í sí kọ́lọ́n fẹ́ fi pọ́nìṣì wa o àsólórí tọ́lọ́wọ́n bá fẹ́ fi ṣe fún wa ó fẹ́ fi ṣàtúnṣe gbogbo ẹ̀yà ara wa ni wọ́n ń pè ní tẹ̀sífò àwọn àjẹkújẹ tá a ti look young a máa look fine eh. àlàáfíà ọmọ àárẹ̀ tó máa dàgbàsókè nú ẹ̀mí eh. Eh, ọlọ́run musa gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run anabi lọ́dọ̀ ọlọ́run but alájà wa Ghaniyas mo wá fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ rí i pé anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní tá a bá fẹ́ sínú ká lo date tá a bá lo date tán ká lu ká mú mi so anabi dẹ sọ̀rọ̀ nǹkan omi mu gan púpọ̀ nípa mímu omi ọ̀nà wo la gbà fi mu omi tí ó máa fi jẹ́ àlàáfíà fún ara wa. Hmm. ẹ ṣe mo dúpẹ́ hmm. ṣé tẹ mẹ́nubà yìí nǹkan ńlá ni hmm. ta dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run because eh, oore tí ọlọ́run balẹ̀kẹ́lá tó fi omi ṣe fún wa kò ń ṣe nǹkan ta lè sọ ní àárín wákàtí tá a wà yìí ṣùgbọ́n lóníwọ̀nba. ìyá wa <laughs> mo fẹ́ fi àwọn èèyàn sí suspense lóníwọ̀nba tẹ́ ẹ dárúkọ yẹn because ọ̀rọ̀ omi la fẹ́ sọ́npa ẹ̀ yìí káwọn yẹn lè mọ yìí pé àṣé ó ní bí wọ́n ṣe máa ń mu omi tómi máa fi jẹ́ àlàáfíà fún ara ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká padà tá a bá padà dé ìyá wa Dr. Ganiyat wọ́n wá ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ nípa bá a ṣe máa ń mu omi tó fi jẹ́ àlàáfíà fún ara wa ẹ ṣé mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem mo rò pé ń gbádùn ìyá wa Dr. Yemisi Ganiyat Adunola fún àlàyé tó ń ṣe fún wa nípa bí a ṣe lè gbígbèsè ayé àlàáfíà àwọn bèèrè lọ́wọ́ pé báwo la ṣe lè mu omi tómi ó fi jẹ́ àlàáfíà fún ara wa torípò ànábì gan fúnra ẹ̀ ó rẹkọmẹ́ndì omi fún wa gbogbo àwọn elétò ìlera wọn máa ń sọ̀rọ̀ nípa omi báwo wá lómi yìí báwo la sì lè mú tó fi jẹ́ àlàáfíà fún wa. Hmm. ah ẹ wo ọ̀rọ̀ ńlá ni ẹ fẹ́ ká gbẹnu léyìí o torí ọ̀rọ̀ tí ò ń ṣe ọ̀rọ̀ tá a lè máa sọ láàrin ìṣẹ́jú díẹ̀ ni hmm. ṣùgbọ́n bí bí àsìkò ṣe bá ṣe gbà wá sí náà ni mo ṣe máa gbìyànjú kí n mu ní oní ráńpẹ́ kó bá ṣàlè yé wa bẹ́ẹ̀ ni lálàkọ́kọ́ náà àgbàlagbà ọkùnrin àwọn tá a máa ń pè ní adult male omi tí wọ́n need on a daily basis is láàrin two point five um three point five àti four point five litres of water ìyẹn omi ni wọ́n need ní ojoojúmọ́ àwọn àgbàlagbà obìnrin tá à ń pè ní adult female àwọn yẹn need between two point five and three point five litres ní ojoojúmọ́ ni wọ́n need àwọn ọmọdé náà dẹ̀kẹ̀wé àwọn náà need between one and two litres of water ní ojoojúmọ́ eh, well lára àwọn omi yìí náà ó ní ara àwọn èso àti oúnjẹ tí a tún máa jẹ ní ojoojúmọ́ yẹn náà now um, Allahu ah sẹ́rí dókítà wa <laughs> ọ̀rọ̀ yín yé mi torí pé ọ̀rọ̀ nípa omi ẹ ti ṣe òdìdí ìwé lórí ẹ̀ tó yẹ sí tó ẹ wàá mọ̀ pé vitamin ẹ sàmú láti ibì kan mo sábẹ̀ káwọn èèyàn wa nílé kí wọ́n ráǹfààní àbí méjì àti nítorí kà méjì jẹ nípa ọ̀rọ̀ omi mímu. ẹ ṣe mo hmm. dúpẹ́ torí bẹ́ẹ̀ ṣe rí mi ẹ̀yin náà ti ọ̀nà tí wò ó ibo ni kí n mú sọ ibo ni kí n má àsìkò yẹn kéré fún wa gan láti lè sọ̀rọ̀ pa mi. ok aláàtìwé ara àdí ta ṣe ń dárúkọ àwọn litres omi yìí ni mm-hmm. wípé àwọn organs wa wọ́n ní percentage of water tó ní láti wà níbẹ̀ mm. tó jẹ́ pé tí wọn ò bá sí níbẹ̀ wọn ò ní máa function dáadáa èyí brain wa tá a mọ̀ bí gẹ́gẹ́ bí ọpọlọ wa ọpọlọ wa òyẹn ní seventy five percent of water mm. ló ní lára ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ wa àti kidney wa àwọn yẹn ní eighty three percent of water ṣé mọ̀ wípé ehm, tí a bá ṣèṣe ń gbà míì tẹ́jẹ̀ bá yọ tó bá tó àsìkò kan ẹ̀jẹ̀ ò ní yọ mọ́ ìgbà míì omi la máa rí tó ń yọ ìyẹn la máa fi mọ̀ àpèjúwe tí mo sọ pé ní omi ó wà ní inú ẹ̀jẹ̀ tàbí tá a bá ríyàn tó ń gba ẹ̀jẹ̀ lọ hospital bóyá pint of blood yẹn níbi tí pint of blood yẹn ti wọnú patient yẹn lọ ẹ kò déédéé rí pé separation yẹn máa ṣẹlẹ̀ tó jẹ́ pé omi á wà lápá kan ẹ̀jẹ̀ á wà lápá kan ìyẹn la fi máa mọ̀ pé ní omi ó wà nínú ẹ̀jẹ̀ so bómi ṣe wà nínú ẹ̀jẹ̀ yẹn náà bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn body organs wa kọ̀ọ̀kan náà bíi heart omi wà ń bẹ̀ bíi brain wa omi wà ń bẹ̀ muscles wa ìyẹn náà ní seventy five percent àwọn egungun wa gan ó ní twenty two percent tá à ń pè ní lymph nodes àwọn yẹn ní eh, ninety four percent of water ni wọ́n ní liver wa yẹn gan ẹ̀dọ̀ wa òyìn náà ní eighty six percent of water hmm. ló ní lára so àwọn àwọn um, omi ó ṣe pàtàkì fún wa láti mu káàdẹ̀ mu omi tó tó tó jẹ́ wípé ní omi tá a bá mu yẹn percentage táwọn organs yìí tí wọ́n need ó máa máa rí gbà hmm. òun ló ṣe kókó fún wa láti lè máa mu. so Allah so omi tá a bá mu yẹn sìn ó níbi tó ń lọ lára wa ó níbi tó ń lọ nínú àgọ́ ara wa èyí tí ó lọ nú ẹ̀jẹ̀ èyí tí ó lọ nú ọpọlọ èyí tí ó lọ nú egungun bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe ń gbà nìyẹn ṣe mọ̀ pé ní kídìnì wa náà iṣẹ́ tí kídìnì wa ṣe nípa kídìnì wa máa help láti filter so òun gan ní ìdomi láti ṣiṣẹ́ liver wa náà ìyẹn náà dẹ̀kẹ̀rẹ̀ ó ní ìdomi láti ṣiṣẹ́ brain wa náà dẹ̀kẹ̀rẹ̀ òun náà gbogbo tó bá yá àwọn cells tọ́lọ̀ ọba àlíkẹ́lá tó dá tó wà nínú àwọn àgọ́ ara yẹn wọn ò ní lè máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ torí tó bá ti ń kú ó yẹ kán tún máa kúrò nínú àgọ́ ara wa lójoojúmọ́ ayé hmm. omi náà dẹ̀ omi náà ló tún máa jẹ́ kí wọ́n lè flush out tí tá a bá wá máa mú ẹ̀wòrán sìn ẹ jẹ́ ká ṣe brain wa as example ṣe mọ̀ wípé brain wa ń sìn tá a bá mú adúkètò omi tó jẹ́ wípé ní iye percentage tá a fẹ́ yẹn kó wọnú ẹ̀ àwọn cells tó wà ń bẹ̀ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa kú ibi tó dẹ̀ wá ṣe kinní dé ara àwọn cells ọlọ́run náà ló dá fún wa o lára àwọn cells náà làwọn cancer cells náà ló wà cancer cells kò níṣẹ́ kankan òun kàn wà ń bẹ̀ ń tiẹ̀ ni tí ò bá rí nǹkan tó máa tó máa jẹ ó kàn máa ṣe tiẹ̀ ni so àwọn àwọn cells tó bá kú látara brain yẹn tí wọn tí kò sómi tán máa fi flush jáde síta òun làwọn cancer cells yẹn máa bẹ̀rẹ̀ sí ní máa feed on because àwọn yẹn ti di wọ́n ti di toxins sínú àgọ́ ara so ó ti di dandan fún wa ká máa mu omi bó ti tọ́ àti ẹlòmíà ní àmì ah, láìka omi mi kì í fẹ́ mu omi ó ń ṣe ra eléṣe ni o hmm. omi ṣe pàtàkì fún wa láti máa mu. Allahu Akbar omi ṣe pàtàkì fún wa láti máa mu. Hmm. in fact olóòtú ó ní ọ̀rọ̀ kan tó tún ṣe pàtàkì tó tá wá tún bá lára hadith rasulillahi sallallahu alayhi wa sallam torí lára iṣẹ́ tó mi ń ṣe ṣẹ́rí ó ní nǹkan kan tí à ń pè ní mucosal fold ó wà láàrin colons and intestines wa ṣẹ́rí iṣẹ́ tí mucosal fold yẹn fẹ́ ṣe ni wípé hmm, lára àwọn oúnjẹ tá a máa ń jẹ lójoojúmọ́ ayé eh, so àwọn nutrients yẹn mucosal ó máa lọ ó máa wá transform nutrients yẹn ó máa sọ di ẹ̀jẹ̀ fresh blood ṣé wàá rí àwọn researchers wọ́n wá sọ ọ̀rọ̀ tí Rasulullahi sallallahu alayhi wa sallam hmm. tó ti sọ fún wa ní àti over a thousand four hundred and something years ago hmm. tánàbí ti sọ fún wa sallallahu alayhi wa sallam àwọn náà tí wọ́n ń sọ fún wa wípé rasulillah sọ wípé ní kulli da'in dawa hmm. ó ní kò hmm. sí àìsàn kankan tí ò sí ìwòsàn fún àwọn researchers tí wọ́n ń sọ fún wa wípé nutrients inú oúnjẹ tá à ń rí tó ń di ẹ̀jẹ̀ ojoojúmọ́ pé fresh blood tá à ń rí is all important láti kí ọ gbogbo ailment àìsàn tó bá ń ṣe wá ní àgọ́ ara. Allah so kí ló wá ṣe wá nígbà tí the best of, uh, of mankind rasulillah hmm. sallallahu alayhi wa sallam tó ní ká máa mu omi kí wá ló ṣe wá sáà mu. so omi yẹn fúnra ìwòsàn ńlá ni. bilahi alhazi ìwòsàn ńlá ni. allahu akbar kabira allahu akbar kabira ah ah sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ nǹkan omi púpọ̀ anabi sọ̀rọ̀ anabi ni tẹ́ ẹ bá jí lóòrọ̀ kùtùkùtù gbàrà pé àkọ́kọ́ ń tẹ́kọ́ tó yẹ kẹ́ ẹ̀kọ́ jẹ oúnjẹ àkọ́kọ́ yín ẹjọ́ jẹ omi. mo tẹ̀ ṣe mẹ́nu bọ̀ ń bẹ̀ yẹn náà torí ṣàbọ̀ pé mo kàn ṣe sọ iye eh. omi tó yẹ kán mu ni iye omi tó yẹ kó wà nínú àgọ́ ara wọn bó ṣe yẹ kán wá mú omi tó yẹ kán wá máa mú yẹn gangan ìyẹn ló wá tó ṣe pàtàkì now a máa sọ wípé ní àgbàlagbà ọkùnrin àbóbìnrin wípé ká máa mu between one and one point five litres ìyẹn ni between four and six cups of water tàbí ká pè ní between two and three sachet of pure water ah, ni pé kán máa mu ní àràárọ̀ tán bá ti jí kó tó di pé wọ́n fọnu. Hmm. a máa sọ pé kí àwọn ọmọ wa ká máa fún wọn ní láàárín kọ́ọ̀pù kan àbí kọ́ọ̀pù méjì that is between half sachet of pure water or one sachet of pure water ni ká máa fún àwọn ọmọ wa wípé káwọn ọmọ wa máa mu àwọn omi tá à ń sọ̀rọ̀ pa yìí it is either kó jẹ́ warm water or room temperature ordinary water òní kí wọ́n water. tí ò ń ṣe ice water hmm. òní kan láàárọ̀ kùtùkùtù tó bá ṣe jí láláì tí fọ̀nù nítorí pé a máa ń sọ wípé kí wọ́n fọ ẹnu ní alẹ́ kó tó di pé wọ́n sùn gẹ́gẹ́ bí àdìtì tí Rasulullah sallallahu alaihi wasallam tàtú bá ń bẹ̀ wípé ká máa fọ ẹnu wa ní alálẹ́ kó tó di pa àtúnṣe. Allahu akbar kabira dókítà wa ẹ ṣé wa dúpẹ́ pọ̀ gbogbo àwọn abitẹ́ tiẹ̀ tún gbé wáyà yìí torí pé research ti wọn wọ́n ṣe research púpọ̀ lọ́rọ̀ olómìdé lọ́rọ̀ paul asifẹ́ gbígbèsè ayé àlàáfíà wọ́n wá ń connect ẹ̀ mọ́ àwọn àdìsí ànábì muhammad sallallahu alaihi wasallam tá ànábì ti sọ̀rọ̀ ń pa ìwòsàn gbogbo tá à ń sọ yìí tẹ́ bá lọ wọ àwọn tíra tá à ń fi sọ̀rọ̀ ń pa àwọn ìwòsàn tá ànábì sọ ẹ̀ máa rí wípé dókítà àgbà lànàbì muhammad sallallahu alaihi wasallam ọlọ́mùsàbà kí ànábì kọ́ fún pé a pè yín ẹ̀dẹ̀ dá wa lóhùn ọlọ́mọsàbà dúpẹ́ fún yín kí ẹ tó máa lọ mm, alẹ́bùn tá a fún yín ẹ tó fún yín lèsì hmm, ìyá wa alhaja wa Kúdírátùláì Kọ́lítowó láti ìlú Amẹ́ríkà àwọn agbẹ̀ránṣẹ́ sí wa kúkà máa fún àwọn èèyàn kájú mọ́ fún àlejò wa ah. ẹ gbà ẹ̀yin lẹ́ni ẹ jẹ́ fún yín ní ìjáàbù eléyìí ìjáàbù àwọn hmm. garment consult àwọn ni wọ́n lé so fìlà tí wọ́n nú ẹ̀ tẹ́ bá dé báyìí jáàbù wà ń bẹ̀ ẹ jẹ́ fún yín kí ó dáa kí ó dáa ní signature iléeṣẹ́ bàbá wa standard insurance consultant limited àwọn ni wọ́n ní ẹ jẹ́ fún yín fìlà yìí ẹ jẹ́ fún yín méjì torí ọ̀rẹ́ mi tó ọmọ yín tẹ́jọ́ wá standard insurance consultant limited. Ah àwọn ni wọ́n ní ẹ wá jẹ́ fún yín lálùkùránì. Allahu hmm. Akbar ẹ̀bùn ńlá ẹ̀bùn ńlá ni ọba ẹ̀bùn wọn ni o. ọlọ́run mọ́sá bàá sàlékún rárá fún yín já sọ pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ ayé lọ́lọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ̀dẹ̀ wá fún gbogbo yẹn ẹ mo fẹ́ kẹ́ ẹ sọ nọ́mbà yín táwọn yẹn lè pè é sí nkẹ́ ẹlẹ́mí lè ní bèrè sẹ́kọ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ́n komi yìí pọ̀ ẹlẹ́mí lè wá bẹ ó lè jẹ́ kó lómi ti mọ mi komi ti bá kan lára ẹ̀ ah, ẹ dàbí ẹ̀ ń bá rẹ̀ mú bí ṣe máa ń ṣe mí nì ẹ lọ́wọ́ gbogbo àwọn tí Ọlọ́run yọ̀ǹda pé kán fún wa ní àwọn ìbùn yìí ẹ ṣeun adúpẹ́ o ọwọ́ yín máa máa ròkè gbogbo ìgbà ni o gbogbo ibi tẹ́ ẹ̀rọ kan re sí èyí tẹ́ ẹ̀rọ kan re sí orí mi máa dìde fún yín torí mi ò kan wípé mo máa gba ilé yìí níbi ìbàyí lè ní o bẹ́ẹ̀ nínú mi dùn ẹ ṣe gan ni o iṣẹ́ yín ó máa máa lọ síwájú láṣẹ lọ́dọ̀ náà bàálà. yes fún um, ẹ̀yin tí ẹ bá tún fẹ́ pè whatsapp only ni o whatsapp message only or text messages Only. ẹ ẹ lè pè mí sórí nọ́mbà zero eight zero double three one eight seven eight six one lẹ́ẹ̀kan sí zero eight zero double three one eight seven eight six one. tó bí ó ti jẹ́ nìyẹn o ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún gbàtà bá padà dé lágbára lọ́hùn-ún ṣáàlà káwá dágbére fún Ramadan ká tó mọ̀ wá lọ lónìí kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe wá lórí àwọn tó ń dúró tì wá lórí ètò tọdún yìí kọlọ ń dákun fún wa o kọlọ ń jásọ pọ̀lọpọ̀ ọdún láyé ẹsìn ẹkú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí eto yẹn tó wá Ramadan Kareem sẹ́rí hmm. abala tí ọkàn yìí láàárọ̀ yìí ń yi fẹ́ fi ṣe òun náà ni ká fi fún Ramadan kafi fi fún Ramadan kọlọmọ ṣe Ramadan tọdún kọlọ kọlọmọ ṣe lásìmọ fún wa dagwere Ramadan n dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wọ́n lè ṣe gàbádáyà àti vmn vmn mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run mo balẹ̀ iṣẹ́ náà jẹ́ <clears throat> mo wá dúpẹ́ lọ́wọ́ olórí oko bámbàm bàbá wa fẹ́mi adéríbigbé ọlọ́run bàbá náà wọ́n fẹ́ràn ọlọ́run púpọ̀ wọ́n fẹ́ràn islam púpọ̀ lóòótọ́ wọn iṣẹ́ lẹ́sìn mùsùlùmí bíi tiwa ṣùgbọ́n wọn ò kọ́ yẹn islam kiri kò sígbà tá a gbé nǹkan islam déwájú wọn tí wọ́n tọ̀nà dáhùn wọ́n á dúró tì í ni bàbá Fẹ́mi Adébígbé ẹ ní fọlá pìtàn lágbára Ọlọ́run àpàdà sí ibú àpàdà sí ìgbà kò ní tọ́ sí yín láéláé ọlá la ilaha illallah gbogbo àwọn ọmọ yín ọ̀la àlùbáríkà ìyàwó yín ò sóríire ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ikú tọ́yàwó ní pa yín lágbára Ọlọ́run yóò jẹ́mi yóò gùn o ẹ sì ṣe pẹ́ ọlá àwọn ènìyàn Ọlọ́run ọlá la ilaha mo á kí ọ̀gá mi pàtàkì pàtàkì Mr. Ṣèyí Adéríbigbé ah Pastor pásítọ̀ Ṣèyí Adéríbigbé pásítọ̀ làwọn mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o wọ́n dúró tì wá púpọ̀ lórí ètò yìí Ramadan Kareem àwọn náà máa sásókè sọ́dọ̀ ní báwo ni Ramadan Kareem bó sí báwo ni ó ṣe wáyé báwo ni ó sì ní tẹ̀tì ọlọ́run musa wàlá la ilaha illallah ọlọ́run bá dúró tẹ̀yìn náà o ọlọ́run ní fi í sílẹ̀ mo wá kí gbogbo àwọn tí wọ́n tún ṣúgbà mí náà eh, Miss Fidelia Unifor mo dúpẹ́ o thank you very much for your support ọlọ́run dákun mọ́sàbà ń dún tẹ̀ nìkọ̀ọ̀kan yín náà Mr Segun Lawal ó dúpẹ́ pọ̀ o gbogbo akitiyan yín lórí ètò yìí gbogbo ẹ̀lẹ́mí náà ń rí ọlọ́run mọ́sàbà san yín lẹ́sàn-án bá a dúpẹ́ fún yín o Mr Frederick Osipẹdo ó dúpẹ́ o thank you very much for your support thank you very much for standing by me may Almighty Allah be with you ọlọ́run bá ń dúró tì yín ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run Mr Emmanuel Ariyibi òsùn kò wo nítorí kí programu yìí kọ́ ba bá gbélẹ̀ bá a ti ba parí ẹ̀ tán láti bẹ̀rẹ̀ sí máa gé láti bẹ̀rẹ̀ sí máa edit láti máa ṣe everything lọ́sàn-án lóru ọlọ́run dákun má fi yín sílẹ̀ o ọlọ́run ní dààmú gbogbo yín náà o ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run ẹ láṣeyọrí níbi iṣẹ́ yín o Mr Badmus Abdulhakeem mo dúpẹ́ pọ̀ ọlọ́run musa bá ń san yín lẹ́sàn-án rẹ o jazakumullahu khairal jaza bọ́lá kalẹ́ akínbọ́lá ah, <laughs> ọlọ́run musa bá ń wà pẹ̀lú rẹ o ọlọ́run ní fi ẹ́ sílẹ̀ láéláé wọn là nẹ́bí lọ́dọ̀ ọlọ́run mísà jù wọ́n náà tó ń gbé kámẹ́rà dání tí wọ́n ń ṣe gbé ètò nìyẹn ọlọ́run bá san ilé san rẹ̀ o ọlọ́run bá wà pẹ̀lú yín o ọpẹ́yẹmí abraham ọ̀làrẹ̀wájú kò dúpẹ́ ẹ kú àdúró tì wá o ọlọ́run sábà àdúró tì yín ọlọ́run ẹni ọlọ́run francis abba kò dúpẹ́ o thank you very much ẹ ṣeun ẹ kú àdúró tì wá o mr afọlábí joshua ah ilé ẹrù nìyẹn àkántàǹtì wa nìyẹn o tá bá ti gbọ́ gbọ̀ngàn àwọn àdúrà máa ṣètò lọ mo ti gbọ́ gbọ̀ngàn <laughs> ah, Mr. Afọlábí kò ní bàjẹ́ fún yín o àkáǹtì ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ọpọlọ yóò sì ní dàrú lágbára Ọlọ́run ẹ ní ṣàṣetì lágbára Ọlọ́run ẹ ní bàtìjú kò ní lè ṣe Orísun ọ̀làlá haúlà wàlá kúwàtà ilà abilà ilà alilasim. Mr. Francis Peter I mean Princess Peter Princess Peter thank you very much thanks for your support Motúnráyọ̀ Sàlàkọ́ mo dúpẹ́ o ẹ ṣeun gan o Miss Motúnráyọ̀ Sàlàkọ́ a dúpẹ́ ẹ ṣeun gan o Ṣeun Adébóyè mo dúpẹ́ o thank you very much àti Adéwùnmí gbogbo yín náà ni mo kí mo dúpẹ́ pọ̀ fún yín o Mr Moses mo dúpẹ́ ẹ ṣeun gan o mo wá kí gbogbo ẹ̀yin security personnel pátápátá nílé títẹ̀ ń bá Orísun ṣiṣẹ́ ọlọ́mọ sábàmí san yín lẹ́sàn-án rẹ o gbogbo ẹ̀yin drivers ẹ kú lọ́sàn-án lóru náà là ń là á pè yín ọyá ẹtún lọba akẹrù yìí wá lọba akẹlẹ yìí wá kí àwọn tó kó dé ọlọmọ sábà dúpẹ́ fún yín o wọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run làlá ilaha illallah wọlá òkun Ọlọ́run làjọ kan gbogbo ẹni tí mi ò bá rántí dárúkọ ẹ má bínú torí àsìkò ni àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ogun kálukú yín o mo mọ lóore o ọlọmọ sábà mi sẹyìn kọ̀ọ̀kan iná lẹsàn rẹ o wọlá àwọn ènìyàn Ọlọ́run ní fi yín sílẹ̀ ní dààmú lágbára Ọlọ́run wọlá la hawla wọlá quwwata illa billahi ilẹ àlíyàsí gbogbo ẹni kílíńdàsí wa tó yẹ pé ẹ̀ ń gbà wá tún gbogbo ilẹ̀ ṣe tún gbogbo tọ́lẹ̀tì ṣe everything ṣe tínú àwọn àlejò wa fi ń dùn tẹ́ ń gbà wọn lálejò àwọn àlejò bá ti ń dé ilẹ̀ tí ń wẹ́kọ̀mù wọn ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ sà á ọlọ́mọsà wà ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín náà o thank you very much i appreciate you all ọlọ́mọba ń san ilẹ̀ san re o ọ̀làlá haúlá wàlá quwwata illa billahi aliyyil azim màsálámàtì yá rọmọdán yá rọmọdán yá rọmọdán màsálámàtì yá rọmọdán ṣàrúlì mubaraki yá rọmọdán ṣàrúlì ìsìjábàtì wàlẹ̀ gòfúránì ṣàrù tọ́ọ̀bàtì mìíràn mọ́ni màsálámàtì yá rọmọdán tó lè la fi dágbére fún Ramadan kọlọmọ fele ìsàsìmọ fún wa o àwẹ̀ kan lèyàn gbà láyé ni òní gbà mí mọ ọlọmọ sì tọdún ìlàsìmọ fún wa o kọlọǹjà tún máa gbà mí ká tún máa gbà mí wàlàlá haúlà wàlà àkúwọta ilà abilà ilẹ mo fàṣọ yìí kí gbogbo ẹ̀yin yẹn wa tẹ́ palẹ̀ mọ́ fún hajj ọdún twenty twenty four ọlọ́run sì rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o á lọ rí àbọ̀ rí lágbára ọlọ́run wàlàlá haúlà wàlà àkúwọta ilà abilà ilẹ àlẹ ìlàsì tó orúkọ mi ò yí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà náà lèmi ń jẹ fáǹfààní ẹ̀ ń tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi